صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قفو الله وضع واتي عن بيت الدين يسر منه وشو رمضان باي ونني أتنبير من الشهر 1095.1 ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ àwẹ̀ dé ìparí rẹ̀ kọ́lọ́n kó bá wa san wọ́n lẹ́sàn-án lóore kó wa dúpẹ́ fún wọn kó fi san rẹ̀ fún wọn. àwọn nínú rọ̀mbọ́ọ̀nù di seventeen yẹnni kí wọ́n tàdí ní ogún náà àbẹ́lọ́run ìtí àti ìgbà náà kọ́lọ́n kọ́ mọ́ṣá àyọnu sí fún wa àmì tó bá wà kó wa ṣọ́ọ̀kù pé yàtọ̀ ń gbà kọ́lọ́n kọ́ mọ́ṣá àgbà ní àwọn àìsàn tó máa ń ṣe ọkàn ọmọ ẹ̀dá ènìyàn òun náà ni à ń ṣàlàyé lọ́wọ́ so ibi tí a fún kẹ́yìn òun náà ni hubbu dunya ìfẹ́ ayé ìfẹ́ ayé ìfẹ́ ayé ó jẹ́ àìsàn kan nínú àwọn àìsàn tó lágbára tí máa ń ṣe ọkàn mùsùlùmí tó ṣe pé kìí jẹ́ kí mùsùlùmí kó gbádùn ayé rẹ̀ bó ṣe yẹ kó gbádùn rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀rẹ̀ kò ní jẹ́ kó rí ẹ̀sìn sìn gẹ́gẹ́ bó ṣe yẹ kó jẹ́ kí mùsùlùmí ó fẹ̀sìn ọlọ́run ọba tábà ń sọ pé hubbu dunya òun náà ni istila'u dunya ala qalbil insan òun kó jẹ́ pé ayé ìfẹ́ ayé ló jẹ gàba ayé náà ni ó sá jẹ gàba náà ni yóò tóbi nínú ọkàn èèyàn wa tafakkurihi ìròrí rẹ̀ ayé náà ni wọ́n máa ronú ويجعلها أكبر همه يجعلها أكبر عمه يوجد في أي نان يوجد ويبا نجري ونيوم يطوب جنون قد يوجد هم يرون بارت يوم اللي بوبوبا ومبلغ علمه nítorí ó jẹ́ ọ̀pá àpẹ́yìnmá rẹ̀ nìyẹn ní pé ya ní mọ orí kan kò ní mọ kan ju ya ni kan òní ọmọ sáré fún ní gbogbo ìgbà tó lórí ẹni yẹn ẹ máa rí ẹ ojú kòkòrò rẹ̀ lórí ayé ni ìdùnnú rẹ̀ tó bá ti ń rí ayé ìbànújẹ́ rẹ̀ táyé bá ti bọ́mọ lọ́wọ́ irú ẹni yẹn òun là ń pè ní pẹ́ẹ́n tó nífẹ̀ẹ́ ayé wala yuhib wala yaqra wala ẹni nìyẹn kọ́ mọ fẹ́ràn torí kí ló fi fẹ́ràn lágbájá ẹ̀rì pé ayé náà lẹ́bàá ń bẹ̀ kí ló fi ń bá lágbájá jà ẹ̀rì pé ayé náà ni wọ́n ń jà sí kò ní mọ báwọn èèyàn ṣe ayé ni kò ní já pẹ̀lú àwọn èèyàn pé kí ló tó já pẹ̀lú lágbájá ayé ni sórí ẹnìyàn náà ń pè ní ẹni tó nífẹ̀ẹ́ ayé ẹni tó nìyẹn ẹni pé ẹni rí nǹkan kan míì tẹ́ máa bá nírò rí rẹ̀ ní ìbànújẹ́ rẹ̀ ní ìdùnnú rẹ̀ àfi ayé tó bá ráyé ẹ̀rí dùnú tí ò bá ti ráyé ìbànújẹ́ ni so kìràkìtà rẹ̀ kìràkìtà rẹ̀ torí ayé ni ìyẹn ni pé kò tí ẹni rántí pé òun ṣe nǹkan kan fún alkiyama òun kò ní rántí rẹ̀ so ọkàn yìí òun là ń sọ pé ọmọ èèyàn a gbọ́dọ̀ ṣọ́ra fún kọ́mọ̀jẹ́ pé ìfẹ́ ayé ní ọjọba nínú ọkàn wa so bàtà wọn ń ṣàlàyé wípé báwo ni ìyẹn ṣe lè bọ́ níbi ìfẹ́ ayé èyí tí ọlọ́run ọba ọ̀fẹ́ ṣé méjì ká gbàgbé pé a ṣàlàyé pé gbogbo èèyàn náà ni yóò nífẹ̀ẹ́ ayé àmọ́ ìta ń sọ ni pé ìfẹ́ ayé tó di pé wá mọ́ débi pé ò wá rójútù láti ṣètò ọlọ́run mọ́ àmọ́ tó wá ṣe pé èèyàn ń ṣètò ọlọ́run bá ṣe àmọ́ èèyàn wá tó wá ń ṣiṣẹ́ nítorí pé òun fẹ́ ní kinní kan lé ayé ìyẹn ṣètò ayé tó kí gbogbo nǹkan yẹn tí o bá ti rí ọ̀pá tí kìíní kan ní dí lọ́wọ́ kọ́mọ rẹ sìn ọlọ́run ọba ṣe kìí ṣe fi ayé tá à ń sọ nìyẹn. so òun náà ni pé ara nǹkan tó mọ wá láyàn níbi ìfẹ́ ayé yẹn tí àìsàn yẹn tí ò fi ní lálàṣe ayé yẹn àtàlùkẹ́yàmọ̀ yẹn òun náà ni zikrul maut kí ọmọ rántí ikú kí ọmọ rántí ikú ẹni tó bá máa rántí ikú wà ìkẹsàárò mìíràn kódà kíkó pọ̀ nígbà tí ìwọ̀n fi rántí kú yẹn nígbà máa rántí kú lọ́pọ̀lọpọ̀ gbà ayé ìfẹ́ ayé yẹn yóò máa lọlẹ̀ lẹ́mi rẹ̀ yóò máa lọlẹ̀ lẹ́mi rẹ̀ yóò máa lọlẹ̀ lẹ́mi rẹ̀ àmì tí kì í bá ti rántí kú tó kí ni máa ga sí ni ìrántí kú òun ni pé anabi sọlọ ọsọlọ anabi ni akṣerú dìkọrọ hádìmí lẹbùtàdì anabi ni ẹ máa jẹ kó máa wá sínú ọkàn yín ní ìrántí lọ́pọ̀lọpọ̀ gbà. ìmọ̀ràn ti ikú hadinilazat tó ṣe pé nǹkan tó ṣe pò náà ni ó ma ń ba gbogbo ó ma ń ba gbogbo tí ń jẹ́ tó ń ba lazat gbogbo nǹkan tí ń jẹ́ àdùn tó máa ń bà jẹ́ ànábì ni ẹjú kó máa pọ̀ fún yín dìkọ̀rọ̀ hadinilazat ìmọ̀ pọ̀ ní ìmọ̀ràn ti nǹkan tó ma ń ba àdùn ayé jẹ́ wa ni òun náà ló kù ikú yẹn ló máa ń ba àdán ayé jẹ́ gbogbo tí wọn bá kó jọ gbogbo tó ṣe wàhálà sí tó yọ ba gbogbo ẹ̀jẹ̀ lọ́wọ́ kan náà nìsín yóò di pé tani ọ̀nà ó ti lọ ó ti kú àlẹ́bìnrin tó bá máa rántí yẹn ìfi ayé yóò máa kéré ní ẹ̀mí yẹn ẹ̀rí wọ́n bí anabi sallallahu alaihi wasallam wípé man akíyèsí náà alẹ́ni tí ó gbọ́n torí rẹ̀ pé anabi ni aksaruhum lil mawti zikra ọ̀ ànábìlẹ̀ ẹni tó bá ṣe pé lọ́pọ̀lọpọ̀ gbà ní máa rántí ní máa rántí wà ahsana lima ba'dahu istihdadan tó tó wá palẹ̀ mọ́ dáadáa fún ikú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú tó tó wá palẹ̀ mọ́ fún kalẹ̀ ànábì wa ní ulaika al-aqyas ulaika ànábì ní tó máa gbọ́n kífi ayé máa lọlẹ̀ tó sọ ibi fi ayé bá ti ń lọ ẹ̀ ẹni ẹnìyàn ti ń ṣoríire bọ̀ wá nù ti ń di ọ̀rẹ́ ọlọ́run nù ìyẹn ti ń di ẹni tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí òun náà ni ziyaratul qubur kí wọn lọlẹ̀ wo àwọn sàárè lọ síbi sàárè kọ́ lọlẹ̀ wò wọn ó rí i tó débẹ̀ tó jẹ́ ọlọ́lá tó jẹ́ èèyàn ibi kan náà ni gbogbo wọn sùn sí ẹ lè dá sáré ẹnìkan yàtọ̀ ọmọ títẹ nìkan Allahu Akbar tó gbogbo àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí ẹ̀mí èèyàn kó máa yọ kù níbi ìfẹ́ ayé hmm. tí ó rí ọ̀dọ́ tí kúrò sọ̀tẹ̀ ṣe ogun nǹkan tán ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní lówó ó sì bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba èèyàn tó lẹ́lòmí ó ti pẹ́pẹ́pẹ́pẹ́ nídìí owó ó sì bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba lẹ́rẹ́ lómi tó ti pé tálíkà ní tí o ní nǹkan kan o ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ẹrọ ọmọ kékeré o bọ́ sọ́dọ̀ ọlọ́run ọmọ òpónlò o bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ẹnìkan ẹ̀mí ọ̀bọ lọ́rùn rẹ̀ so oríṣiríṣi ọmọ lọ lè wo ìtẹ́ tí wọ́n gbé òkú wọlé nígbàdégbà nígbàdégbà nígbàdégbà so gbogbo àwọn nǹkan yìí wọ́n máa ń jẹ́ kí ẹ̀mí mùsùlùmí kó yọ níbi ìfẹ́ ayé yóò mú adé ẹni tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí so bákan náà lára nǹkan tó máa ń jẹ́ kí ìfẹ́ ayé kó kéré ní ẹ̀mí òun náà ni ma'rifatu haqiqati dunya kíyàn ọmọ ayé gangan hmm. kọ́ ọmọ tó mọ tí ń jẹ́ ayé gangan ẹni pé kíyàn ọmọ báyé ṣe rí gangan bó lè ó ṣe mọ báyé ṣe rí òun ni pé bí ọlọ́wọ́n bá ṣe ṣàlàyé ayé fún wa bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé ayé fún wa báwọn afá olóye tó ṣe wo ayé tí ẹ bá mọ gbọ́ àwọn nǹkan yìí ah ìyẹn mọ̀ pé ayé yìí ipe nǹkan tí kìí ṣe tí èèyàn máa ń nífẹ̀ẹ́ sí ni kìí ṣe nǹkan tí èèyàn máa ń dì mú ipe àfi kí n rí àfi kí n rí àfi kí n rí náà ni èèyàn wà kọjú sí alkiyama kí ni pé èèyàn máa akíkà yẹn ni akíkà tó dùn yàkú yẹn máa reality yẹn máa reality ayé tó báyìí ṣe rí ni pé true picture ayé rèé òun náà ni kó yé èèyàn débi pé èèyàn mọ̀ pé anna a ṣẹ̀rẹ̀ ẹ̀tú tọgọ yóò rè kò pé à ah, ayé yìí nǹkan wọn máa ń yí padà kíákíákíá láyé máa ń yí padà ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́tì rẹ̀ tó wà nídìí ọlá nìsín wọn ni wọ́n ti kó nídìí ọlá àwọn yòókù mẹ́ẹ̀ ẹ̀rẹ̀ tó ipò wà nídìí ipò ní wọn ti di kó nídìí ipò yẹn ó ti kó mẹ́ẹ̀ ó ti di fọ́mà kìíní kan so ara ń ti ń jẹ ayé nìyẹn ó ti di fọ́mà kìíní kan ó ti di fọ́mà kìíní kan hmm. kó bá kílẹ̀ síyàn tó yíyàn bẹ́ẹ̀ bí lọ́dọ̀ mẹ́t lè àhàdín máa wá sọ́lẹ́t ilé ìk kò mọ̀ pé tó wáyé pé ọlá bá máa ń bẹ lọ gbére fẹ́nìkan ni ipò ayé máa ń bẹ lọ fẹ́nìkan ni kò ní dọ́dọ̀ tiẹ̀ kò ní dọ́dọ̀ tiẹ̀ so gbogbo ipò tó bá wà èèyàn wà ó pé hmm, kí n ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n ra ṣe ń tọ́lọ́mọ bá ní kí n ṣe kí n sọ̀rọ̀ kó ń bẹ̀ ni so gbogbo àyè tí yẹn bá wà èèyàn ò pé kí n ra ṣe nǹkan tó kí n ṣe kí n kó ń bẹ̀ ni so sẹ̀rẹ́ ẹ̀ tó tọ̀rọ̀ ẹ̀rì yọ bẹ̀rẹ̀ ọlákọ́lá ni yóò ti gbàgbé pé òun ò sí mẹ́ lánàá yóò tún gbàgbé pé tó bá tún di táìmù kan bẹ̀ wọ́n tún kó mẹ́ táìmù kan ti ń bọ̀ wá wọ́n padà kó mẹ́ kódà kó jẹ́ pé àwọn ipò tí wọ́n yìí kó mẹ́ náà ni tí wọ́n kì í yọ̀yàn kó mẹ́ bí ipò àwọn àwọn ọba mọ́gàjí kódà ni wàá ti rí nísìnyí gan wọ́n lé àwọn èèyàn kó mẹ́ wọ́n ń lé ọba kó mẹ́ wọ́n ń yọ mọ́gàjí kó mẹ́ wọ́n yọ ọba lógun pé àfẹ́yìn má ẹ̀rì so lè fi mọ̀ pé sari'atu taghayyuri wípé ayé yìí ah, áà ìmọ̀ ń yí padà ní ìmọ̀ ń yí padà ní so pé kìí ṣe nǹkan tí yàn ń dìpẹ́ndì lé lérí náà láyé bákan anna a ka ahlami naumin ayé ó dàgé bí pé yàn lálà ni hmm, tí yàn bá rí ọyé understand tó level yẹn bí ẹn nílé ayé yìí èèyàn gbọ́dọ̀ yéèyàn pé ayé ntí màá sáré yíjú padà ni ma bayna ghamdati aynin wa intiba'atiha yughayyiru Allahu min halin ila halin. so kódà kó tó ń sọ pé ìnira mú ọ ò rí náà ò rí jẹ ò rí mu wàláì láàrin ìṣẹ́jú kan sísìn ọlọ́run lè yí nǹkan padà so tó sì mọ̀ pé hé lẹ́nu sìn ti tọ́tọ̀ ní nǹkan tó ń sọ láàárọ̀ tọ́ ní nǹkan tó mọ̀ sọ lọ́sàn-án nìsín ó sì mọ̀ dámọ̀ràn owó tó sì rí dá láàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bẹ́ẹ̀ ayé ṣe rí nìyẹn so tí yẹn bá rí gbóyè báwọn ènìyàn mọ̀ pé ayé yẹn ṣe nǹkan tí yẹn máa ń wà wọ́ ma alkiyama náà lè yẹn máa ń wà wọ́ ma sẹ̀rí àti zawal ayé yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ wá ní ọ yára yọ tán láìpẹ́ yọ tán láìpẹ́ bẹ́ẹ̀ ni tó wà ń bẹ ọ̀bá tí ayé gangan ọ̀bá tán ìwọ́n tó wà ń bẹ wà tán bí ọlá owó yẹn ọ̀bá tán bí owó owó yẹn ọ̀bá tán ẹni tó ní owó sì tán tí gbogbo yẹn bá clear sí yẹn bẹ́ẹ̀ ìfẹ́ ayé yọ lọlẹ̀ ní ọkàn èèyàn ọlọ́run ọba azza wa jal nínú suratul hadid aya twenty ọlọ́run bá ń ṣàlàyé báyìí sí rí fún wa pé ẹ jẹ́ kí n fún yín ní two picture ayé olúwa ní àìlẹ́mú annamal hayatu dúnìyà láàrìbùn wà láhùn wà zínàtún wà tafáhùrùn bainakum wà takáfùrùn fi amwali wal aulad كمثل غيث أعجب القفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون قطاما ثم يكون قطاما والوباني علم أيامين يا لما أنما الحياة الدنيا شرير سنيايت لي ilé ayé yìí ẹ lọ lè gbọ́ yí kẹ ọ̀rọ̀ sáǹdì ayé yẹn pé láìbọn bí eré tọmọ kéékèèké máa ń ṣe ni tọmọ kéékèèké máa ń ṣe eré tán péjọ wọn padà túká wọ̀láhàwọ̀n àgbàlagbà náà tán máa ń ṣeré wọn padà kọrí sílé wọn eré yẹn tàn ẹ nílò àwọn kankan ṣeré fáá kan sì fún síbi tó ti ń ṣeré òun wọn padà padà sílé wọn. wọ́n zinatun ọ̀ṣọ́ nílé ayé wọ̀tẹ̀fọ́kùrùn bẹ́yìnàkùn fáàrí iná nílé ayé láàrin ara yín nke lágbájá ọmọ ni mo jù ọ lọ léyìn ọmọ ni ò tó mi wọ̀tẹ̀káfùrùn fil amwal ìmọ̀ sọ pé owó tèmi lọ́pọ̀ jù ìmọ̀ wá púpọ̀ níbi dúkìá ayé nítorí ayé wà fún náà nìyẹn fil amuwal pé láwọjá owó rẹ̀ pọ̀ wọlé aulad ọmọ rẹ̀ pọ̀ olúwa ní gbogbo táwọn èèyàn máa ń ṣe nílé ayé lélẹ́ yìí o ó payé ní eré ó payé ní ọ̀ṣọ́ ó payé ní fáàrí ó payé ní ìwà púpọ̀ púpọ̀ owó àti ọmọ ó wà ní kàmẹ́sàlẹ̀ rẹ̀ ìzìn oníṣẹ́rí gbogbo ìṣẹ̀mí yẹn ó dà àìjẹ́bẹ̀ kùfààrọ̀ nàbàtùhù tó ṣe pé àìjẹ́bẹ̀ kùfààrọ̀ nàbàtù tó ṣe pé ó máa ń tó mú rọ̀ tó wá mú irúgbìn jáde láti inú lẹ́lẹ̀ ẹni tó gbin nǹkan yẹn tí wàá láìkẹ̀ pé irúgbìn yìí máa dá o yàngàn yìí máa túrí ọmọ ṣó dáadáa o. olúwa ni ẹ̀ gbà tó bá ti kó bá ti di pé ó so ó ṣe kí ní kí ló kù ọkàn tó bá ti kàn ọtàn fún mọ̀ yọ hage ó padà tó wá máa wá di pé yóò máa gbẹ yóò rọ yóò rọ yọ hage yóò rọ ẹni pé bá ti di pé ká tán ewé wọn ò sì kékeré ewé yẹn wà rọ lẹ́yìn ìgbà tó bá rọ kódà bó ṣe pé ìtẹ̀yàn ká náà ni tèmi bá kàn wù táìmù kan mẹ́tọ́ pé yóò green ten like ẹ̀ tó bá sì yá yóò tún rọ tó bá wá rọ òun fàtàrọ musfarron yóò wá di tí ó pọn yóò di yẹlò túmọ̀ yẹ kóònù òkútọ ọmọ nílùú àti wàtún yóò tún di tí ó jóná ó yóò wá dúdú ó bàjẹ́ nù ló wá níbi ilé ayé ṣe rí o ẹ̀wò reality ayé ọlọ́run bá ń ṣàlàyé fún ọ pé bó ṣe rí báyé ṣe rí gẹ́lẹ́ bó ṣe mọ náà ni mò ń sọ fún yín so ilé ayé yẹn kì í ṣe nǹkan tí ọlọ́run bá ní kàkún fún ọba tó dáa gan ní ṣàlàyé rẹ̀ pé bó ṣe rí nù ìtumọ̀ rẹ̀ ni pé tó bá dùn dùn dùn dùn dùn dùn dùn yóò padà di pé kíni yóò padà di pé yóò padà yóò padà ikú náà yóò padà já sí wa dunyana wa in nilna ilayha fatala biya al-mata'u ila inqida'i wa dunyana ilé ayé wa ta wà yìí wa in nilna ilayha tí wọ́n bá gúnlẹ̀ lọ síbẹ̀ tí mo nífẹ̀ẹ́ rẹ̀ ah mo dìfóòtì ayé mo dìfóòtì mi káyìn mi fún ayé wá ń wá kí òun ló ń ṣe wàhálà káàkiri nítorí rẹ̀ ó sì kọ́ sí oríṣiríṣi ó ṣe àwọn oríṣiríṣi business gbogbo ẹ̀ ló ń kọ́ káàkiri online business on hair business gbogbo ẹ̀ oríṣiríṣi ló ń kọ́ káàkiri hmm, náà kọ́ nso kó wa gbàgbé alkiyama gbàgbé ẹ̀sìn ọ̀dùnìyàna wa ìmìlínà ilẹ̀ ìhà fàtọ́ọ̀lá bíi ẹlẹ́mọ̀táàìwò láti pọ̀ wá ń wá ń gbádùn náà ẹ̀ka ní pé wá sọ̀kì sí di ẹ̀ tó wá mẹ́kẹ̀ẹ́ ní ọ̀kadà já sí ilẹ̀ nkẹ́bọ̀ yìí yóò padà tán náà wallahi ẹni tó bá kó bá máa ẹni tó bá mọ reality ayédè lẹ́wù yẹn ènìyàn ìfẹ́ ayé yóò lọlẹ̀ lẹ́nu rẹ̀ yóò lọlẹ̀ lẹ́nu rẹ̀ so Sahal bin Sa'id radiyallahu anhu ní anabi sallallahu alaihi wasallam sọ wáyé pé law kanat ad-dunya tazinu inda Allahi janaha ba'udah ma saqa kafiran minha shurbata ma'in kúni ọlọ́run ilé ayé ìkọjọ́ ọlọ́run ọba lójú arábẹ́ ṣe rí yẹn kí ilé ayé kan jọ ọlọ́run ọba lójú kí ọlọ́run ọba ọ̀ka ayé yìí kún nítorí wáyé pé ọlọ́run bá ka ayé kún ni ẹni law kanati dunya tazinu inda Allahi banaha jawda banaha ba'ida tó wáyé pé ilé ayé bá ń wọn tó bá fúfàlù lọ́dọ̀ ọlọ́run tó ní ìtẹ́ òṣùwọ̀n tó jọ ọlọ́run lójú tó ìyẹ́ ba'ida ìyẹ́ ìsinsin yẹn ni pé bí ìyẹ́ ìsinsin ìyẹ́ rẹ̀ ìyẹ́ rẹ̀ mélòó lè gan ká wá ní ìyẹ́ rẹ̀ ànábì ní ìyẹ́ ìsinsin yẹn ó válù ju ayé lọ lọ́dọ̀ ọlọ́run Allahu Akbar ó pàtàkì ju ayé lọ lọ́dọ̀ ọlọ́run ọba ń tó wá ṣe pé ayé tó bá pàtàkì tó ìyẹ́ ìsinsin lọ́dọ̀ ọlọ́run ni pé ah, ayé ìjọ mi lójú o máa sàkọ́ káfìrán mi ní aṣúrùbàtà máa ọlọ́run ò ní fún kèfèrí ẹni tí ó sìn ọlọ́run ò ní fún lómi tí ó mú un ìyẹn ni pé ẹni tí ò bá sin lọ́run lé ayé kò ní rómi mu tó bá ṣe pé ayé jọ ọlọ́run lójú ni àmọ́ ayé ọ̀jọ́ ọlọ́run lójú náà lẹ́sìn rí i pé ọlọ́run fi tẹ ayé lẹ̀ fún ẹni tó ń sin lọ́run àtẹni tí ò sin lọ́run míì àtẹni tó ń sin lọ́run míì ọlọ́run bá tẹ ayé lẹ̀ fún wa ó lè fi wọ́n sípò ńláńlá ó lè fi wọ́n sípò àṣẹ ó lè fún wọn ní owó bó háyà táwọn gan ní máa iye tí owó ń jẹ́ iye tàrífìkì àwọn tẹ̀ òun ní ma bó ṣe pọ̀ tó gan yóò mọ̀ bùn wọn lọ́mọ rẹ̀kẹ́tẹ́ àwọn ọmọ dùnú yóò mọ̀ fún wọn ní àlàáfíà so nílé ayé àtẹni tó sin lọ́wọ́ àtẹni tí ò sin lọ́wọ́ ọlọ́wọ́ àti fún wọn bákan náà àwọn tí ò sin lọ́wọ́ àtẹni tó sin lọ́wọ́ ọlọ́wọ́ sì ní ìní fún yín ẹ mọ̀ pé àìní ah, yìí sì ní ẹ̀sìn yóò sì mọ̀ pariwo pé ọlọ́wọ́ àá ah, ah, nǹkan yìí lé ó lè mọ̀ sunkún ọmọ ó lè mọ̀ sunkún àlàáfíà ẹ̀rí kò sì sí náà so bákan náà ẹni tí òun náà sì sí lọ́wọ́ náà tí ẹni tó tún sí lọ́wọ́ náà the same thing òun náà tún máa sunkún ọmọ yóò máa sunkún àlàáfíà yóò máa sunkún àrídìkí tó kọjọ́ náà wọn bá lójú lọ́wọ́ fi ní pé wallahu yabsutu rizqa liman yasha'u wa yaqdir wa yaqdir ọlọ́ni wallahu yabsutu rizqa liman yasha'u wa yaqdir lọ́wọ́ ní èmi ọlọ́mọ máa ń tẹ́ àrídìkí fẹ́ni tó bá wù mí ni kì í ṣe kí mo fi nífẹ̀ẹ́ nìyẹn wọ́n yẹ kọ́ dérò màá sì tún ṣe níwọ̀n bá fẹ́ lómi kí kí mo fi kórìíra rẹ kí kí mo yàn ayé òjò lójú nìyí máa ń pín fún yàn bá ṣe wù mí ni ṣe pé tó bá pàtàkì fún yàn lè mọ̀ pé ah, ta ni mo láìkì o kí n gbé ilé e lọ́wọ́ nǹkan yẹn pàtàkì lọ́nu àmọ́ ayé kò pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba sòkúrò àpò pàtàkì tó ìyẹ ìsinsìn ní ọlọ́run ọba ní fi máa tí ò lè gbé ilé e lọ́wọ́ so tí ẹ bá mọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí àbí àwọn akọ́hìkì yìí ni ó mọ̀ pé ah, ìpín ọlọ́run yìí òun lọ kéèyàn ó mójú kéèyàn kọjú sí hmm, kéèyàn kọjú sẹ́sìn rẹ̀ kéèyàn ra mú ayé yìí ní ìwọ̀n nǹkan ní kéèyàn wá ṣe nílé ayé ní kéèyàn kàn wá ṣe kọ̀ọ̀kan wá wo nǹkan tán ní kó wá ṣe bó ṣe rí alkiyama náà lèyàn kàn wá mójútó hmm, Fudayl ibn Iyad ọ̀kan náà àwọn afáàlá ńlá tí wọ́n ti lọ nínú àwọn tàbí rí ó ní law kanati dunya zahaban yafna ń tó bá ti àwọn sọ pé ayé yìí bá wá jẹ́ gold ni tí ó tán ó jẹ́ gold tí ó wà tán wal akhiratu khirqan yabqa tí alkiyama wá jẹ́ ìkísà àmọ́ òun ní ọmọ sẹ́kù lọ láíláí ńlá kana ala al-aqil an yakhtara khirqan yabqa ó ní onílàkà èèyàn yóò ṣẹ̀sà ìkísà tí ó ṣẹ́kù lọ láéláé alàzáhàbí yẹfùnà ju kó wá mú góòdù tí ó padà tán lọ wọn ni wà kayfa wà dúnìyà ìyàlẹ̀ xírkọ̀ wà àxírẹ̀ tó yẹ dáhàb wọn kájà wá sọ pé ayé gan ni dàtí ayé gan lè kísà alkiyama gangan ni góòdù tó yẹ kí ogun akálé níbo la ṣe ní bá ṣe ní. so kí wọ́n adó báyìí fún àwa tí a bá ní ah, ìbéèrè tí wàá lè pè sí orí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight one zero one three seven one tí ṣó ń lọ mẹ́rin tán ẹ̀bí kẹ́pẹ́ sí zero eight one zero three three five one five four nine. Wa alaikumus salam wa sí fifty kan ẹ náà mú gbọ́ yín. àlejò náà máa ń pè ní rọ̀wá ní adapè ní adapè ní adapè àwọn àlejò náà ń pè ní ṣe rí àwọn fi ń kó àdánwò báwọn èèyàn ó kọ burúkú sọ ní ẹmọ onísìnyí wá ní kéèyàn ọmọ lọ sí sàrà ẹbọ ni òun wà ní ẹlọ sí sàrà sòrú ẹ náà ni kí wọn máa ní ọ̀rọ̀ àwọn níyà wọn jáde sí ọ ìtọ́pẹ́ ní ọ̀rọ̀ níyà ni pé ròhàníyà ni wọ́n pè ròhàníyà wọ́n kà mọ́ pé ní ọ̀rọ̀ níyà ni ròhàníyà yẹn ni pé ẹ̀mí kan tó máa lò kò wá sẹ́ni kan tí wọ́n ń ju ara ẹlẹ̀ fún ẹnìkan kó máa lo àwọn àlùjànnú ni tó ti yé so bẹ́ẹ̀ sì ni kí wọ́n máa lò wọ́n àbí kí wọ́n pè wọ́n ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́wọ́n bá ni so èèyàn ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ni yóò máa múyàn lékún ní ìjìnà sọ́lọ́run ni wallahu a'lam náà tí wọ́n tábà tó ní ìbéèrè mi zero eight one zero eight five zero one three seven one. nàmà bí ẹlẹ́pẹ̀ sí zero eight one zero síbẹ̀ náà so òun náà ni pé ọ̀rọ̀ nípa alqalb amradul qulub tá à ń sọ fúnra wa ni pé ìfẹ́ ayé mélòó mélòó látara pé èèyàn nífẹ̀ẹ́ ayé tó ti pé yàní ó ti bára rẹ̀ ó kúra rẹ̀ sínú ẹ̀ṣẹ̀ ńláńlá látara pé ìfẹ́ ayé ìfẹ́ ayé tó mélòó mélòó ìfẹ́ ayé tó ṣe pé ó ti dá ọ̀tá láàrin àwọn ọmọ ènìyàn pé kí sábà bí kí náà ń jà sí kí náà ń dọ̀tá sí wàhálà ayé yìí náà ni wọ́n ń fà kóra ìlúmí àmọ́dé kí wọ́n máa para wọn torí pé wọ́n ń fa nǹkan nípa ọ̀rọ̀ ayé so àìsàn ńláńlá ni sẹ̀mí ò nílé mẹ́rin ó lè kò ní kọ́ láti pa ẹnì kejì rẹ̀ so bákan náà àìmọye mọ̀lẹ́bí pípẹ́ ọlọ́run pa ọ́ láṣẹ pé kí wọ́n so papọ̀ so a sì ń gbàgbà ìkọ́ àgbẹ̀ question tabari o zero eight one zero three three five one five four nine alẹ́ pèsè rẹ̀ now tó bákan náà ìfẹ́ ayé ó máa ń pèèyàn ó sì pé èèyàn padà máa ń di ẹlẹ́gàn tí wọ́n máa kó ìrìn àyíntọ́ lọ́nà bá ṣayé fún torí wọ́n nífẹ̀ẹ́ ayé. Wàlékùm sálàmù wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah. Wàlékùm sálàmù, mo ń dá wọ́n ń dá yín lóhùn sọ̀rọ̀ ìbéèrè question yín. ok ìbéèrè tèmi ni pé àkọ́kọ́ náà àdó àwọn ọ̀tẹ̀ ṣe láti fún owó àsìkò yìí tẹ̀ fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kúrá yìí kọ́ lọ́wọ́ bá má tọ̀ yín lájẹ́ kọ́ ṣe àlékún ẹ̀mí kọ́ fún sọ pé lásìkò àwẹ̀ yìí yóò dá wọ́n ní ládàbí kò sí kankan fún wọn. nam sọrí títa lúdò títa wọ́ọ̀tì títa ọmọ ayò tó gbogbo ẹ̀ pátápátá ó burú gan wọ́n fi ń ṣe tẹ́tẹ́ ni wọ́n fi ṣe tẹ́tẹ́ ni kò bá mu torí pé kí ni ntí àwọn eré tó ṣe pé yóò bá máa mú yàn gbàgbé ọlọ́run ọba so kí mùsùlùmí máa ná rògbòrò nǹkan báyẹn sí àsìkò rẹ̀ àbúrò ńláńlá ni so anabi sọlá sọlá ní ó burú kí n kí ọwọ́ bọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n dájú kó jọ pé ọmọ fọwọ́ kan dáìs àbí dáìs lúdò àbí kí ni káàdì wọ́ọ̀d tó gba kí ni ànábì ni ah, kí n mọ fọwọ́ pa ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ gan ó bẹ́tà ju kọ́ ọmọ ta lúdò àbí gbogbo àwọn erékeré báyìí lọ so pàtàkì lọ́nà Ramadan tó ṣe pé ànábì sọ̀rọ̀ sọ́lá ní kí máa ń lámú yá dáhùn kọ́wọ́dà zuru wàlá àmẹ́lẹ̀ bíi ẹni tí ò bá máa fi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ àtàwọn iṣẹ́ kíṣẹ́lẹ̀ nínú Ramadan ànábì náà yẹ kàn án wẹ̀rẹ̀ lè mà ni sọkọlọ́n kó ṣàánú fún wa o so àwọn ènìyàn nǹkan tẹ́ ń ṣe kò dáa sọkọlọ́n kó ṣàánú so bísí làbí tí àdúró ni àwọn tí a bá fẹ́ pè àlepè sí ẹ̀yìn ètò lórí nọ́mbà zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ mi wọn dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.